No, òfin jẹ́kí ó lè rà rẹ̀ ìwọ̀mọ̀lú àti àwọn olùdókòwò péjọ ń dẹni pẹ̀pẹ́ àyíká ìdòwú àgbékalẹ̀ fìlíyàtò alùsùnà wàjàmọ́ àwọn àníbàmọ́ pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìtìdárí ẹ̀dárí oṣù mọ́sálẹ́wì aago mẹ́jọ àárọ̀ àtàgò kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísà àti jímọ̀ ètò ìyàpò àyẹ̀sà nínú kòrán náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ dr abdulfata sàrùn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tó bèrè tí lórí ìyàwó náà jẹ nílẹ̀kùn ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ fún àyík Áfíríkà Umu Python Central Mall, Adábàtà Ìlọrin Kwara State. Nílé ẹ̀kọ́ náà wà lágbèjúkọ̀ Alájẹ́ Ìyábọ̀ ní ọ̀dẹ̀gùn zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Olùyàtọ̀ Ahmed Sunna wà jàmá Adábàtà Ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá kíkẹ́ láyọ̀ ká máa fẹ̀kọ́ sanwó fún mi. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh.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 àtọ̀rọ̀ àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbọ́n tí ó ń tẹ̀lé lánàá rẹ̀ tí fi di ọjọ́ gbẹ̀ǹde alkayama abẹ́lọ́n kò fi kẹ́tì àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn ètò àdínà yóò sọ̀rọ̀ bọ́wọ́ tí wọ́n bá ń gbọ́ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí Ah, ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá òun náà ni ta ni mùsùlùmí gidi man huwa muslimun alhaqiqi ta ni mùsùlùmí gidi bima yu'rafu almuslim alhaqiqi kí la máa fi mọ mùsùlùmí gidi báwo ni ìyẹn ó sì jẹ́ mùsùlùmí gidi sílẹ̀ ní àwọn àlàyé tí à ń ṣe bọ̀ wá tóbi tí máa lọ lénìí òun náà ni pé gẹ́gẹ́ bá ṣàlàyé pé tí yóò bá jẹ́ mùsùlùmí gidi gbàgbọ́ rẹ̀ ó gbọ́dọ̀ dúró ṣùgbọ́n kan náà ó gbọ́dọ̀ jẹ́ ní tí yóò jìnà sí dídá so kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe àdádálẹ̀ yíká mẹ́nu kan lónìí ni pé tí ó bá jẹ́ mùsùlùmí gidi kò gbọdọ̀ jẹ́ oní ìwà dáadáa ìwà rẹ̀ ìwà dáadáa torí pé ànábì wa sallallahu alaihi wasallam bọ́lá ń ṣe ran wa lókọ́ kọ́ wa ní iman tawhid tọ́nà tó ran kọ́ wa ní al-ibada bóla sí máa ń sin lọ́run ṣùgbọ́n náà tó ran wa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam sí wa ipé <clears throat> báwo ni a ṣe jẹ́ oníwà dáadáa sọlẹ́yìn ni ànábì sallallahu alaihi wasallam náà ló fi sọ pérégidé nínú hadisi Abu Hurairah ó ní innama bu'ithtu li utammima makarimal akhlaq ìpín tọ́lọ́wọ́ bá ara tọ́lọ́wọ́ bá tòrò rẹ̀ gbé mi dìde bí kí wọ́n ṣe lára àwọn ènìyàn òun náà ni ilẹ̀ òtẹ́m mímá makari mala akhlaq àwọn ọ̀wà tó dáa àwọn ọ̀wà tó dáa kí wọ́n kọ́ àwọn èèyàn kí wọ́n fi kó pé tó túmọ̀ sí pé ẹni kò bá rí ìwà dáadáa mú látara nàbí sallallahu alaihi wasallam kò lè jẹ́ mùsùlùmí gidi sọ́rí mò ń tẹnu mọ́ mùsùlùmí gidi mùsùlùmí gidi ìtumọ̀ rẹ̀ ni pé kí sípẹ́ nìyẹn ò ní jẹ́ mùsùlùmí àmọ́ tá ni pé ọ̀hún mùsùlùmí gidi lélẹ́yìí sínú làwọn kan tá à ń kábọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́wàá sẹ́yìn nísìn sọ pé èèyàn máa ń rí èèyàn gbà mí fún èèyàn lẹ́nu yìí tí wọ́n ní èèyàn wá èèyàn èèyàn gidi ni mò ń wá kóyìn a máa sọ pé ọkùnrin lẹ́nu yìí nítorí wọn ní hmm, ọkùnrin gidi ni mò ń wá so báwo ni ó sì jẹ́ mùsùlùmí gidi òun náà ni kéèyàn ní ìwà ànábì ni àníṣe tọ́rọ̀ ń torí rẹ̀ dá mi òun náà ni pé kí n wá kọ́ yín ní ìwà ẹ̀rọ yorùbá máa ń sọ pé ní tí yóò bá dá sọ fún yàn tọrùn rẹ̀ lámọ́ ó wò ọlọ́wọ́n bá ẹ̀zẹ̀ wà gangan ló wá sọ nípa nẹ́bí sallallahu alaihi wasallam pé wà innaka la ala khuluqin azim pé wà nẹ́bí á ìwà rẹ̀ dáa ìwà rẹ̀ dáa so ó túmọ̀ sí pé bí ìwà rẹ̀ ṣe dáa yẹn òun náà ni ó jẹ́ni tó lè kọ́ wa ní ìwà dáadáa tó sábà ń sọ̀rọ̀ ìwà dáadáa ànábì lamọ́lẹ̀ kan pé òun gan lẹ̀sìn sòtúmọ̀ rẹ̀ ni pé tíyàn bá ti ní èèyàn lẹ́sìn ní ilé iṣẹ́ mùsùlùmí gidi so ọkùnrin kan wá wá bí Ànábì sallallahu alaihi wasallam wípé madin madin kí là ń pè ní ẹ̀sìn Ànábì ní husnul khulq Ànábì ní ìwà rere ń jẹ́ ẹ̀sìn ìwà dáadáa ní ń jẹ́ ẹ̀sìn Ànábì ní faman zada alayka akhlaq ẹni tí wọn náà bá ti rí i pé ẹni yìí á ó jù mí lọ níbi ìwà ìwà rẹ̀ dájú tèmi lọ ànábì ni faqad zada alayka fid-din ajẹpọ dájú lọ ní ẹsìn nìyẹn ẹni tó bá ti rí i pé ìwà rẹ̀ dájú tiẹ̀ lọ kò mọ̀ pé ẹ̀sìn rẹ̀ dájú tiẹ̀ lọ náà nìyẹn. so ẹ̀sìn táwọn sọ pé ìwà dáadáa ìwà dáadáa anabi sallallahu alayhi wa sallam ó pàtàkì wà dáadáa débi pé anabi àti máa bẹ ọlọ́run ọba ike wọ ọlọ́run ẹ̀rí ọlọ́run tí lóhun ọlọ́run tí níwà rẹ̀ dá o òun tó máa ń bẹ lọ́run kí ọlọ́run wọ́n sá fi ìwà tó dáa ṣe mí lọ́ṣọ̀ọ́ fi ìwà tó dáa ṣe mí lọ́ṣọ̀ọ́. so anabi sallallahu alayhi wa sallam anabi àmọ́ bẹ lọ́run واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئة سيئة سيئة لا يصرف عني سيئة إلا أنت تبان بلون أنا جوني ولون مشا هجيكين لما هو تدا فمن sọ́nà لوري ودادا جكين ما هو n mọ ìwà tó dáa wò tó ṣe pé kò bákan náà wasrifu anni su'al akhlaq àwọn ìwà tí ó dá ọlọ́run mọ́ṣà gbé mi jìnà sí wasrifu anni sayyi'aha la yasrifu anni sayyi'aha illa ant tí kò sẹ́ni tó lè ní kí n kú níbi àwọn ìwà tí ó dá yẹn àfiwọ́ ọlọ́run ọlọ́run mọ́ṣà ṣùgbọ́n fún Ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe máa ń bẹ ọlọ́run ọba lélẹ́yìí. Hadith رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وصبايك إنكم لا تساعون الناس بأموالكم النبي نتبالو ẹ lè ṣẹ́ gbogbo èèyàn lọ́rùn pẹ̀lú owó yín kẹlẹ́ gbàyàn láyé kẹ́ni bọ́dí mọ́ wá mẹ́ni tí owó yín ẹlòmíì tẹ̀ ní nídìí owó rẹ̀. walakin lè sa'ihum basal wajhi wa husnal khuluqi àmọ́ nǹkan tẹ́ máa fi gbà wọ́n láyè wọn náà ni bastal wajhi ẹ máa tójú ká fún wa wa husnul khulqi ẹ máa ní ìwà dáadáa kẹ máa hù sí àwọn ènìyàn ẹ̀rí ìwà dáadáa ó jẹ́ nǹkan tí Islam pàtàkì ṣùgbọ́n náà ni a ń ka àwọn ọlá tí ń tún bẹ́ẹ̀ yìí so nílẹ̀ iná tábà ròyìn Ànábì sallallahu alaihi wasallam káfílẹ̀ mà bí ọ̀rọ̀ ìwà rẹ̀ ṣe bí ìwà ṣe nínú Islam. حديث أبو هريرة رضي الله عنه النبي أكمل المؤمنين إيمانا النبي تبع وينتي إيمان رقي أكمل المؤمنين إيمانا لين ìgbà tí yẹn ti nígbàgbọ́ tán ẹ̀rí òun ṣe ìbádà dáadáa ẹ́ wọ́n níbi ọ̀rọ̀ rububiyya ọlọ́run uluhiyya ọlọ́run asma wa sifat ìbádà ọ̀rọ̀ qadar ọ̀rọ̀ bídáà so èèyàn dúró déédéé níbẹ̀ èyí ṣe ní bídáà so n tó tó kó tí èèyàn máa fi ń jẹ́ mùsùlùmí gidi òun náà ni ìwà ni ànábì ni akmalul mu'minina imanan tí tàbá ní pé ah tó pé níwà lélẹ́yìí so ẹni tàbá ní pé mòmìnir tí ẹni tí mọ́nì rẹ̀ pé lélẹ́yìí òun náà ni ahsanuhum khuluqa òun lẹni tí ìwà rẹ̀ bá dáa jù ẹni tí ìwà rẹ̀ bá dáa jù so ẹni pé anabi sallallahu alayhi wa sallam anabi ni nínú àdéhìsì amr bin aasi abdullahi bin amr bin aasi radiyallahu anhu wọn anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé arba'un àwọn kan mẹ́rin kan bẹ idha kunna tó bá ti wà fún ọ fàlá alayka ma fataka min ad-dunya gbogbo nǹkan tó máa ń bọ́ fún yẹn nílé ayé kìí ṣe nǹkan tí yóò bàbá yẹn nú jẹ́ tó bá ní àwọn nǹkan míì àmọ́ ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sí nǹkan tó bọ́ fún ọ tí ó ń jẹ́ nǹkan pàtàkì mọ́ àwọn kan ní hifsul amana kan gbé nǹkan lé ọ lọ́wọ́ nǹkan amana kò sì ṣọ́ wọ́n fowó sí ọ lọ́wọ́ ṣọ́ wọ́n fowó ránṣẹ́ nǹkan fi rán kò ṣe wọ̀sídìkú حديث ẹ̀rí àti ọ̀rọ̀ rí ọ̀rọ̀ rí kí o ní ọ̀rọ̀ rí lẹ́nu wa husnu khaliqa kò tó ní ìwà dáadáa pẹ̀lú àwọn èèyàn bákan náà wà ìfẹ́tú sí tó ìmẹ́tìn kí wọ́n wá ní àmójúkò níbi oúnjẹ jíjẹ kí wọ́n mọ́ yàwó bíà ẹ̀wọ̀n nǹkan tá nẹ́bí sallallahu alaihi wasallam ká anábì ní tí nǹkan yẹn tó bá ti pé fún ọ gbogbo nǹkan tó bá lè bọ́ fún yàn nǹkan yẹn ṣe nǹkan pàtàkì ẹ̀rọ ìwọ̀n nǹkan tá nẹ́bí ká yìí nìsín ìwà dáadáa náà ló kún síbẹ̀ kò sí ìwà dáadáa ni anábì sallallahu alaihi wasallam inú hadithi Usama bin Shariqi radiyallahu anhu wọ́n tani ah, ọlọ́mọ ṣòrí fẹ́ ni yìí o ṣọmọ gbogbo aláàlá mọ̀ tó ma ń tá a máa ń túmọ̀ pé ọlọ́mọ ṣòrí fẹ́ ni yìí sí wọ́n á bi ànábi pé kí ni táwọn fi mọ̀ pé ọlọ́mọ ṣòrí fún lágbájá kọ́ọ̀lù ànábi ni husnul khuluq ìwà rí mọ nípa ìwà rí làwọn fi máa ń mọ̀ pé ọlọ́run fún yàn so ẹ fi ká wá wò nígbà tá a bá ń sọ pé ìwà rí kí ni yẹni àwọn nǹkan tí ń jẹ́ ìwà rẹ̀ gàgà tí ń jẹ́ ìwà rẹ̀ ṣùgbọ́n tó bí ọ̀kan náà àwọn àfà pínpín ń jẹ́ husnul khuluqi faqal wa ni huwa an yakuna al-insanu kathirul haya an yakuna al-insanu kathirul haya kí ọjọ́ ẹni tí ó lójú tì gan-an tó bá lè yàn ní tìjú òun náà ni pé gbogbo nǹkan tí máa ń sọ̀yàn díyàn yẹ̀yẹ́ èèyàn mọ̀ jìnnà sí i yóò ní ti ju àwọn kò ní sọ̀rọ̀ tí ní bọ́dì lọ́rùn àwọn kọ́ mọ̀ jẹ́ pé á èèyàn ya aláburú fáwọn èèyàn wọ́n jẹ́ méjì sọ̀dún kò lè sàn kéèyàn jẹ́ ní tó máa ń sòdodo pẹ̀lú àwọn kéèyàn wọ́n jẹ́ òpùrọ́ òpùrọ́ kọ̀lí lókàrà wọ́n jẹ́ ní tí ọ̀rọ̀ rí ọmọ pọ̀ ẹlòmíì irọ́ ti fọ́ orí rẹ̀ irọ́ fọ́ orí rẹ̀ kò síbi tí ò ti lè parọ́ kọ́lá ẹlòmíì ń fi wáàsí ó ń fi irọ́ ṣe wáàsí subhanallah tí pé irọ́ ní màbí ṣe wáàsí fáwọn èèyàn qalilul kalam ẹni tí wà rẹ̀ bá da ọ̀rọ̀ rẹ̀ onímọ̀ pọ̀ torí ẹni tó bá dé ń sọ̀rọ̀ púpọ̀ jù yóò sọ̀sọ̀ kú sọ bákan náà kathirul amal iṣẹ́ ní wàá pọ̀ ọ̀fẹ́ nìyẹn iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ kọ̀lílò zẹ́lẹ̀ àwọn ọ̀wà tí ò dá tẹ́ẹ̀mọ́ bá lọ́wọ́ rẹ̀ yóò kéré gan-an pé àwọn àṣìṣe kí àwọn ìwòlẹ̀ ẹ̀kùn ní máa jẹ́ kí gbogbo gbàlẹ̀ ní ọmọ ọkùnrin lórí aburú ẹni yẹn wọ́sùl yóò jẹni tí ó máa ju ẹbí papọ̀ wọ́kúr yóò jẹni tí wọ́kúrọ̀ yóò tí ara rẹ̀ ó balẹ̀ òní jẹni tí ó máa ṣe ìyàní ká ara ara ìbalẹ̀ sọ̀búr oníwà dáadáa máa ní ni ṣàkúr ẹni tí ó bá ń jẹ́ oníwà dáadáa yóò máa jẹun tí ó máa dúpẹ́ fáwọn èèyàn tó bá ṣe dáadáa fún un ẹ̀rẹ́ kódà kí dáadáa yẹn kéré gbogbo nǹkan tí mo ń kalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀ ló ní ẹ̀rí ẹ̀rí tí yóò máa bá kẹ̀yàmọ́jọ́ lọ ṣàkóòrò kí wọ́n jẹ́ ní tí wọ́n ọkọ rẹ̀ ṣe dáadáa fún ọ dúpẹ́ ìyàwó rẹ̀ ṣe dáadáa fún ọ dúpẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣe dáadáa fún ọ dúpẹ́ àfa rẹ̀ ṣe dáadáa fún ọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni tí ó máa yọnu sí ntọ́lọ́run bàbá ṣe fún ẹni tí ń jẹ́ pé dáadáa nù ṣe fún yọnu sí ẹni tí ó yóò jẹni tí ó kura rẹ̀ níjànú lórí aburú kò ní jẹni tí ó ké gbogbo bí aburú lẹ́tì máa bá yóò mọ̀ kura rẹ̀ níjànú pé ah irú bàbá yìí wọn gbọdọ̀ máa bá ní ọwọ́ mi wọn náà pè ní ẹni tí ìwà rẹ̀ dá lẹ́nu ṣẹ̀fí ọkà ẹni tó ṣe pé yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní máa láìkì wàhálà so irú ènìyàn ló níwà dáadáa lẹ́la ààrẹ kìí ṣe tí ó mọ̀ ṣépèlé àwọn èèyàn wala shababan wala sababa kìí ṣe tí ó mọ̀ búyàn wala namama kò ní ya òfófó rẹ̀ kò ní yóò fófó òfófó yóò gbé ọ̀rọ̀ lé yọ̀lọ̀ lè gbèfẹ́ yìí yóò gbọ́ ọ̀rọ̀ lé yọ̀lọ̀ lè gbèfẹ́ lé yìí so ènìyàn kò ní kò ní jẹ́ ọlọ́rọ̀ ẹ̀yìn ẹni tí ó máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ tí wọn náà máa sọ tó mọ̀ pé inú ẹni tó ń sọ̀rọ̀ yẹn ni òní dùn tó bá gbọ́ má sọ lẹ́yìn rẹ̀ náà wọ́n tó wáyé pé wà á tí ò dání ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lè bá kó sọ fún kó fi lè yí padà wọ́n kó wá máa lọ lè sọ̀rọ̀ lẹ́yìn nǹkan pè ní rébà nìyẹn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ tẹ́nìyàn gbọ́ sínú rẹ̀ ó bàjẹ́ ní tó ní ṣe pẹ̀lú ìwà rẹ̀ àbí ìṣesí rẹ̀ kan bákan náà wala haqudan ẹni tí ìwà rẹ̀ bá da òní máa jẹ́ni tí yóò máa dìyàn sọ́kàn tí ó dìyàn mẹ́mi èmi níjọ́ kò ní tán o kò ní tán nítorí ní ṣe fún mi ọ̀rọ̀ tó sọ fún mi yìí mi nígbàgbé mọ́ láéláé rí so ẹni tó bá ti jẹ́ pé ẹni tó máa ń di ọ̀rọ̀ sọ́kàn ni tí kìí jẹ́ kọ́rọ̀ tán irú ẹnìyẹn kò ṣe níwà dáadáa oníwà rẹ̀ máa ń jẹ́ tí wọ́n ti sọ pé ẹlẹ́kùnrin kan kẹ bẹ́ yóò sì tàbí pọ́nlọ́wọ́ bá ní alọ́rí náà yóò fi kú náà fi sọ̀rọ̀ ọ̀dọ̀rọ̀ ẹni rẹ̀ àwọn tó ṣe pé wọ́n máa ń náwó ọ̀yàwó kìí fi ahun wọ̀lkàvíyìn lọ́dọ̀ yìí àwọn tó máa ń pa ìbínú mọ́ tó gbé ìbínú nù wọ̀là àyàfínà àni náà ó ti wá kájú kò fún táwọn èèyàn bá fi ṣe wọ́n wọn ní kàkún ẹlòmíyàyà kuyà débi pé tẹ́nìkan bá ṣẹ̀ yóò ṣẹ̀sán fẹ́ni yẹn láyẹ̀ san bú yóò tún san fọ́mọ ẹni yẹn kò ní jẹ́ kó tán lélẹ́yìí kò í ṣe tí ìyẹn máa fi ń jẹ́ mùsùlùmí gidi so mùsùlùmí gidi kò í jẹ́ ẹni tí ó máa jìyàn sọ́kàn so tí wọ́n bá ṣe ọ ní sun bá ti bá wí tán ìrírú ẹ̀ ní bí anabi sallallahu alaihi wasallam ṣe rí nìyẹn ṣèṣì kan ra mú ọ̀rọ̀ kan wá níbí yìí ní wọ́n fi ṣàlàyé bí anabi sallallahu alaihi wasallam ṣe rí níbi àwọn ìwà rẹ̀ gbogbo àwọn nǹkan tí mo ń kà lẹ́yìn kọ̀ọ̀kan yìí wallahi tallahi gbogbo ẹ̀ náà láàmú rí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lára Ànábì sallallahu alaihi wasallam láàmú rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan lára Ànábì sallallahu alaihi wasallam àdéhùn bẹnu Sahih Muslim àti Sahih Bukhari tó ń jọ́ka Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún àwọn mùsùlùmí pé àwọn jíù tí ìyàwó wọn bá ti ń ṣe haid wọn kì í súnmọ́ ìyàwó wọn wọn ni pé kìí pé wọn kì í máa láṣepọ̀ kíkan bá wọn láṣepọ̀ lọ́kọláya wọn wọn kú jáde kó nílé wọn ní bá wọn jẹun kódà wọn nífẹ̀ẹ́ bá wọn sọ̀rọ̀ mọ́tò bá ti ń ṣe haid alẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀lá wa ni àmẹ́yìn mùsùlùmí ẹ máa jọ wà nínú ilé pẹ̀lú wọn kódà ẹ lè jọ sùn ẹ lè jọ jẹun kódà ẹ lè fara rora yín àmẹ́ ẹ má ṣe ìbáṣepọ̀ lọ́kọláya nìkan ẹ gbọ́dọ̀ ṣe yẹn sọ́n sábà kan ọwọ́ ẹ̀sẹ̀ jẹ́bi àwọn tó ẹ̀sẹ̀ wọnú Islam àwọn méjì ni wọ́n àwọn yẹn wọ́n ń sọ pé á ah, ìṣesí táwọn Yahudi sì ń ṣe yẹn àwọn ẹ̀sẹ̀ láìkẹ̀ wípé bí àwọn Yahudi ṣe máa ń kó jáde ọ̀hún náà làwọn máa ṣe á ah, ojú àdájú kan yìí padà sí wọn ni wọ́n ti wà ah, ní ẹ̀ka yìí á ẹ̀rẹ́bí sábìínú tí wọ́n pé mo ń bá yín sọ̀rọ̀ mo sọ pé nǹkan ọ̀dà tó ń ṣe ẹ̀yin lẹ́ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ so ànábì bínú sí wọn so ara wọn wá balẹ̀ so wọn wá jáde fọ́ta jáde tí ń lọ wọ́n ṣe ń lọ yẹn àwọn kan pàdé wọn àwọn ènìyàn gbé mílíkì wá fún ànábì wọn abọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe gbé kalẹ̀ tí dání káwá ní yìí ni ni ẹ sáré bá mi pe àwọn àwọn méjèèjì lọ yẹn ẹ bá mi pè wọn pé wọn dé ni kí àwọn kan ní kí ní bóyá fún ọ ní míìkì ah. wọ́n mú míìkì rẹ̀ wọ́n wá dùn ànábì bínú sí wọn tán lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn ẹsẹ̀kẹsẹ̀ náà ló tún ti ṣe dáadáa sí wọn so bí wà ànábì ṣe rí nìyẹn bí mùsùlùmí ṣe máa rí nìyẹn hmm? bàṣáṣán àṣáṣán ẹ máa ń jẹun tó ṣe pé yóò jẹun tó tújú ká sáwọn èèyàn bàṣáṣ ẹni máa ń tújú ká tí kìí ṣe tí ó máa fajúro káàkiri so ìtàn pè ní wà dáadáa nìyẹn yóò ṣíbù fìlà yóò máa fẹ́ràn yẹn torí pé ń ṣe tọ́lọ́run yóò bọ̀gọ́dù fìlà yóò máa kórira yẹn kò ní ṣe dáadáa sí yẹn tó tó bá ní kí ló fa nígbà tí wọ́n náà ṣe tọ́lọ́run dáadáa. ويرضى في الله ويغضب في الله sòtí ó bá bínú torí tọ́lọ́run ní ó fi bínú síyàn yá òṣìṣẹ́ tọ́lọ́run so eléyìí àwọn tí wọ́n ń jẹ́ àwọn èèyàn dáadáa ní eléyìí àwọn ìwà dáadáa náà ni àwọn nǹkan tí à ń ṣe ní àlàyé yìí gbogbo àwọn ìwà yìí onímọ̀ ń jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí tó pé mùsùlùmí tó pé ẹ̀rí bí àwọn tó ń jẹ́ àwọn aṣíwájú wa wọ́n pàtàkì ẹni ìwà dáadáa púpọ̀ jù ní tó mọ̀ hadith Ànábì kan sallallahu alaihi abdullahi ibn abdul rahman sọ bẹ́ẹ̀ ńlámi ẹ̀kọ́ nàbí sallallahu alaihi wasallam fa ishan lánàbí òkè ń ṣe ọlọ́rọ̀ burúkú lẹ́nu wala mutafahishan anájì sí oníwà bàjẹ́ níwà pálapàla ọ̀kan yaqul inna min khiyarikum anábì ni tẹ́ bá fẹ́ da ẹni ẹ̀ láàrin yín so ní ṣókí kẹtí à ń òun náà ni pé nǹkan tí èèyàn fi ń jẹ́ mùsùlùmí gidi òun náà nàti kéèyàn ní ìwà tó mùsùlùmí gidi ó máa ní ojú àánú máa lójú àánú so anábì sallallahu alaihi wasallam anábì lójú àánú kó pọ̀ jù ojú àánú rẹ̀ pọ̀ tánàbí bá rí ìnira lára yẹn báyìí ara anábì sallallahu alaihi wasallam mùsùlùmí balẹ̀ mọ́ báwa mùsùlùmí náà ṣe bó ṣe yẹ ká rí nìyẹn sọ anábì sallallahu alaihi wasallam kan ànábì jókòó àwọn sàhábà kan kan wá dé láti ìlú kan àwọn jẹ́ mùsùlùmí ànábì wá rí pé ah, ìyà rí lára wọn yìí àwọn sàhábà tó jókòó lójú ní àwọn sì rí pé ojú ànábì ti pọ́n ojú rẹ ti yí padà ah, ànábì wa ní taníwà ní ṣàánú àwọn ẹni yìí taníwà ní ṣàánú àwọn ẹni yìí nígbà táwọn yẹn wá dé tó wá ṣàánú ojú ànábì tó wá tutù padà bá níbi ṣe rí nìyẹn bó ti yẹ kí mùsùlùmí rí nìyẹn ẹni tó bá ń jó lórí níbi kan ọlọ́ndarí àwùjọ kan ọlọ́ndarí iléeṣẹ́ kan ọlọ́ndarí ìlú kan ọlọ́ndarí àwọn èèyàn kan bí yẹn ṣe máa ń rí nìyẹn àmọ́ kó yẹ pé torí ara rẹ nìkan lọ ò mọ̀ jórí ara rẹ nìkan lọ àforí ara rẹ eléyìí kò kí ń ṣe ìwà mùsùlùmí o ìwà mùsùlùmí gidi náà kó lójú àná kó fẹ́ oore fún ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe kó fẹ́ fún ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń fẹ́ fún ọmọlàkejì النبي لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه àwọn ìwà èèyàn máa ń wù lélẹ́yìí tí èèyàn máa fi ń jẹ́ mùsùlùmí gidi àbúlọ́wọ́ba Azza wa Jal mo ṣàtúwá ní mùsùlùmí gidi bóyá tá a bá rí ìbéèrè zero two one zero eight five zero one three seven one zero eight one zero eight one zero eight five zero one three seven one so fún àwọn tí a bá ní ìbéèrè a lè bẹ̀rẹ̀ ní àsìkò yìí so òun náà ni pé nkálukú wa àwọn ìwà táwọn náà bá rí pé kò dáa ká ń kà láti kàn yìí so yìí tó bá rí pé ó dáa ká dúpẹ́ fọlọ́run ká múra sí i yìí tá bá rí pé ìwà tí ò dáa ni kí o gbìyànjú kó ṣàtúnṣe rẹ̀ sílẹ̀ ni tí àwọn ń fẹ́ fúnra wa torí píṣẹ́ tí wọ́n bá jẹ́ ẹni tí wà rẹ̀ ọ̀dá wàláhì ó lè kó bá o tí yẹn bá dá ní àkídà yẹn ni pé tàwhídì rẹ̀ dá ìgbàgbọ́ rẹ̀ dá hmm. bákan náà ìjọsìn rẹ̀ ó ṣe dédé ó dá bákan náà ó jìnà sí bídáà hmm. èèyàn wá dá ní ìwà wàláhì ó kó bá ẹni tí almuflis ẹni to buru fun to jofo kalẹ̀ anábìrin to bá jẹ́ na kìyàmá yóò o yóò gbàwẹ̀ yóò lọ sí hajj àmọ́wà re ọ̀dà ìwà búlówó fáwọn èèyàn ṣátàmà hàrá ó bú eléyìí ó o meléyìí ó gbówó eléyìí kò dá padà ó ṣe gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n á gbà ni o si fi di yóò padà wá di kọ́rọ̀ rẹ̀ ọ̀kan gùn ya ìyá ọlọ́run sọ àwọn mùsùlùmí ẹ jẹ́ kí aṣọ ìwà wa ti wà lẹ́sìn ìtumọ̀ rẹ̀ ni pé tí yẹn bá ń ṣẹ̀sìn tí o bá fìwà sí ẹnìyẹn kò lè jẹ́ mùsùlùmí gidi zero eight one zero eight five zero one three seven one so fún àwọn tí a bá ní ìbéèrè tí wọ́n pé èèyàn bá lọ alẹ́ pèsè zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine so a lè pè sílẹ̀ náà fún ìbéèrè. so ọ̀rọ̀ nípa àwọn dáadáa náà là ń ṣe ọlálàyé fún àwọn tábà ní ìbéèrè náà ok so mùsùlùmí ibi ká tún ìwà wọn ṣe ká máa ṣe dáadáa o ká mọ̀ pé tí a lè máa tún jẹ́ mùsùlùmí gidi òun ká mójútó ìwà wa ìwà Ànábì sallallahu alaihi wasallam pé tó bá dijọ́ gbé ní alkiyama ẹlòmíì ò bá àwọn ládá kan ládá ìrun ládá àwẹ̀ téèyàn ò sì gbà àwọn àwẹ̀ àwẹ̀ àwẹ̀ nẹ́fìlà téèyàn gbà àti àwọn ládá nọ́fìlà tó yàn gbà yóò mú wá sojú kòkòrò yóò mú wá sí ìmọ̀ pé bùnú mo ti rí léyìí tó ọlọ́run wa ní pé ìwà rẹ ni ìwà rẹ ló fa gbogbo àwọn ládá òun fún ọ mo dákun jí ká múra sí ìwà dáadáa kọ́ làwọn bá kí ó ṣàánú fún wa fún àtàbá bẹ́ẹ̀ pè sí ẹ̀yìn ètò zero two one zero three three five one five four nine zero two one zero three three five one five four nine àbífọ́tà sọ̀rọ̀ ní wọ́n dágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.